فكر وقدر فقتل كيف قدر ثم قتل كيف قدر ثم نظر ثم عبس وبسر ثم أدبر واستكبر فقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر فأصليه سقر وما أدراك ما سقر لا تبقي ولا تذر لواحة للبشر عليها تسعة عشر وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم إلا فتنة إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يضل الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر كلا والقمر والليل إذا أدبر والصبح إذا أسفر إنها لإحدى القبر نظيرا للبشر لمن شاء منكم أن يتقدم أو يتأخر كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نق من المصلين ولم نق نطعم المسكين وكنا نخوض مع الخائبين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين فما لهم عن التذكرة معرضين كأنهم حمر مستنفرة فرت من قسورة بل يريد كل امرئ منهم أن يؤتى صحفا منشرة كلا بل لا يخافون الآخرة كلا إنه تذكرة فمن شاء ذكره وما يذكرون إلا أن يشاء الله هو أهل التقوى وأهل المغفرة إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 وخير هدي أبي محمد صلى الله عليه وسلم إن شر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته الله سبحانه وتعالى الحمد لله الله باتي وشوان مسلمين àtọ̀rọ̀ àlékún ìkẹ́ àtìgẹ́ fún anábíwá sallallahu alayhi wa sallam ẹni tó jẹ́ pé kánà yadkurullah ala kulli hayanihi alayhi sallallahu alayhi wa sallam ìmọ̀ràn tí ọlọ́run ọba ní gbogbo àlámọ̀rí rẹ̀ ní gbogbo àsìkò kan sí kejì àmì sallallahu alayhi wa sallam ìmọ̀ràn tí ọlọ́run ọba bákan náà a máa dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ní gbogbo ipò tí ó bá wù kó ti bára rẹ̀ ولذلك كان من سنة النبي صلى الله عليه وسلم إن صلى الله عليه وسلم òní tó bá jẹ́ pé wọ́n bá fún ní ìrò làbárí ń tọ́da tó jẹ́ nǹkan dùnú yaqul alhamdulillahi alladhi bi ni'matihi tatimu as-salihat sábẹ́ bá rí nǹkan tó dùn mọ́nú àwọn bí òyìn ọpẹ́ ni fún ọlọ́run ọba tó jẹ́ pé pẹ̀lú dáadáa rẹ̀ pẹ̀lú àánú rẹ̀ iná ni àwọn ẹni rẹ̀ ló fi máa fi wọ́n ṣe kòǹgẹ́ dáadáa bákan náà tí ndị òtún ní sọ pé òun ò ní dúpẹ́ fún ọlọ́run ọba yóò tún máa sọ pé alhamdulilayi ala kulli hal ìlọ́pàá fi jẹ́ pé tafsir wa ti ọdún yìí náà a tún máa bẹ̀rẹ̀ pẹ̀lú pé à ń dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala látara wípé ọlọ́run ọba kúkú ọ̀jọ̀gbọ́n ni ó sì lágbára púpọ̀ ó ti mọ̀ nínú rẹ̀ kó tó dá wa wípé ní ọdún eléyìí lẹ́yìn hijira nabi sallallahu alayhi wa sallam ti bá kàlọ́ sí madina jíjẹ́ allah subhanahu wa ta'ala yóò máa fi àwọn oríṣiríṣi nǹkan bá wa lò nínú ayé kí èsì nílùú kan tí èsì nílùú méjì ní gbogbo ayé òmùmẹ́n tó fọwọ́ jẹ́ pé tafsir wa yìí a máa láǹfààní àti máa gbọ́ra wa lórí afẹ́fẹ́ ni à ń bi allah nínú àná rẹ̀ títí àtúndúpẹ́ náà igbó náà oore ni tó fi tọ́lọ̀ ń bá wulẹ̀ síbẹ̀ tó jẹ́ pé àti ẹ̀tọ́ lójú ráàyè tá a fẹ́ tó máa bára sọ láti mọ̀ mẹ́tẹ́bà sínú afẹ́fẹ́ báyìí bó o ní àbá tó ṣe ṣe kò sí dáàsì náà ju wípé àdùpẹ́ fún Allah subhanahu wa ta'ala lọ àwọn àmì ọlọ́run ọba wípé ọlọ́run ọba náà lọ sọ pé ma yaf'alu Allahu bi'adhabikum in shakartum wa amantum kí ni ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ni wọ́n fẹ́ fi kó jẹ yín yàtí ó gbàtẹ́ bá ti ń dúpẹ́ fún gbogbo àlámọ́rì tó dé bá kí Allah subhanahu wa ta'ala kọ́ wá wo tàwásùlẹ̀ ní wípé atúndúpẹ́ fún lórí ibùdó abára wa yìí náà kọ́mọ́sálá ìbánikálẹ̀ àjàkálẹ̀ àrùn covid-19 kọ́bánikákó ńlẹ̀ ó sì ìbánidáwọ̀ rẹ̀ tó níbi tó dé gbogbo àwọn ọmọ ìyá tẹ́ mi lórí ààrẹ rẹ̀ kọ́lọ́n kọ́bá ní fún wọn ní àlàáfíà gbogbo oníkálukú wọn náà sí àti ìlúgbàdì ẹ̀ kọ́lọ́ mọ́jà àti àfúrúgbà fún ọkà àdàwọ̀ ilẹ̀ fún wa ọkà kó fún gbogbo mùsùlùmí àpapọ̀ kó sì ká kó gbogbo ayé bí rahmati wa wa rahmu rahimin lẹ́yìn náà atọ́rọ̀ òun náà ni aláwọ̀ bá sọ̀rọ̀ Kùránì kalẹ̀ fún liyakuna lil alamina nadhira kó lè bá a jẹ́ pé yóò jẹ́ ìkìlọ̀ àti ìsìtí gẹ́gẹ́ bá ti mọ̀ sàlàyé náà tafsir wa ti rọ̀lẹ́ yìí fún gbogbo ayé ọlọ́mọdé ṣe àlékún ìkí àtìgẹ́fà nàbí bákan náà ń tọrọ ìkí ọlọ́run bá ti gẹ̀rẹ̀ gbogbo àwọn òbí wa eléyìí tí wọ́n ti padà sọ́dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala tí ọlọ́run kọ́ bá ní mójúkò ní láì fi wọn. bákan náà gbogbo àwọn òkú mùsùlùmí pátá tọ́lọ́run bá ti kádàrá kiri tó dé bá láàrin ramadan tó lọ sọmọdán tó dín tọ́jú àwọn tó kú sórí kalimatu la ilaha illallah kí wọ́n kọ́ bá ní mójú kó láì fi wọn wọ́n bá ní ṣe wọ́n ní ẹni ìkẹ́ kọ́ mọ̀ ṣe wọ́n ní ẹni ìyà hmm. bákan náà àwọn lẹ́yìn àwọn òbí wa àwọn tí wọ́n ń bẹ lẹ́yìn nù wọn ọlọ́mọdé tí wọ́n lu ayé ìnira hmm. wọ́n kò rabbi rahamuhuma kama rabbayani saghira àdúrà yìí ní kí àwọn tí wọ́n bẹ láyé má jẹ́ kí wọ́n lo ayé ìnira má jẹ́ kí wọ́n padà sí kúfúrú kan ayé wọn jẹ́ wọ́n tẹ́sọ́ de kalimatu la ilaha illallah lẹ́yìn náà àwọn àfa àwa tí wọ́n kọ́ wa ń kí ó lọ́tún níwájú lẹ́yìn àwọn tí wọ́n ti pàṣẹ báwọn ní wọn ọlọ́mọba ní sàmójúkú láìfi wọn bá ní tẹ́wọ́ gba àbọ̀ wọn ṣé wọ́n ní ẹni kẹ́mọ́ ṣé wọ́n ní ẹni yà bákan náà àwọn tí wọ́n bẹ láyé nínú wọn nínú àwọn àfa àwa tí wọ́n kọ́ wa yálà àdókò kẹ́kọ̀ọ́ wọn ju wọn ní o agbọ́dọ̀ wọn sí kàsí ló ṣe wọn láǹfààní ni o àbá kàní lọ́rọ̀ tí a ti ẹ̀kọ́ lẹ̀ ọlọ́run bá ní ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ báwa fún wọn lẹ́yìn gbígbọ́ ẹ̀mí àtọ̀pọ̀lọpọ̀ àlàáfíà jẹ́ kí wọ́n kú sórí kalimatu la ilaha illallah oníkálukú wa náà jẹ́ ká ní àtúbọ̀tán dáadáa. yàrá ìlọ rahman ní ọdún tó kọjá a sàlàyé níwọ̀nba nípa sóràtú jinn àti sóràtú tá a sì ń bẹ ọlọ́run ọba yìí pé kọ́lá wà níbi àṣìsọ bákan náà kọ́lá gbọ́ àwọn tó ń gbọ́ alágbàlá yé níbi àṣìgbọ́ àwọn nǹkan tí a mọ̀ sọ àwọn àlàyé tí a máa ṣe kọ́lọ̀ níjẹ́ kọ́ máa ṣe dédé nǹkan tó gbà lérò bákan náà kó jẹ́ kó wúlò fún tí a máa sọ àtàwọn أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر أول من يقول لهم قبعة lẹ́yìn gbàtà wá sọ̀rọ̀ sọ́dọ̀ ọlọ́run ọba kó lọ́dọ̀ ṣèitán ẹni tọ́lọ́run ọba tó ti gbé jìnà sí kẹ́ẹ̀tì ẹ̀ ẹni tọ́lọ́run ọba tó ti gbé jìnà sí rírí àánú rẹ̀ gbogbo tí wọ́n ń pè ní àánú ọlọ́run pátá kò séyìí tí ṣèitán tí yóò ṣàforígbá ń bẹ̀ gbogbo tí ń jẹ́ ìbínú ọlọ́run pátá ó náà lè sùn ti lẹ́tọ̀ọ́ sí kódà yìí tà tí màínú ìbínú ọlọ́run àwọn àmì ọlọ́run ọba kó sọ wa níbi aburú ṣaitan rúgbọ́ ọlọ́run ọba náà ló pa wá láṣẹ pé tó bá ti fẹ́ ka Qur'an fasta'idh billahi minash shaitanir rajim ibi ká mọ̀ wá ìsọwọ́sọdọ̀ ọ̀hún ọlọ́run ọba ó di kí ló fà á tó fi rí bẹ́ẹ̀ torí pé gbogbo ògbà tẹ̀yẹ̀ má ti fẹ́ ka ọ̀rọ̀ ọlọ́run ọba tí ó ṣèyàn láǹfààní iná ni èṣù máa ń fẹ́ tọwọ́ bọ̀yàn lẹ́mìí lórí ẹ̀ a máa fẹ́ da ẹni rú lórí lórí gbígbọ́ alukur'an àwọn kan bá fi wá sọ pé tá a bá ti fàyídá kọ̀rọ̀ fàyídá kọ̀rọ̀ talkur'an. fàyídá kọ̀rọ̀ talkur'an fasta'iz billahi minash shaytanir rajim. àwọn ọba náà la fi ń wá sọ́kù níbi aburú ṣaitan. abẹ̀rẹ̀ tuntun alukur'ani náà pẹ̀lú gbólóhùn bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. àwọn ọba ni yá ayyuhal mudassir. yá ayyuhal mudassir. súra náà ó náà ní súra tu almudassir. súra yìí ọlọ́run ọba ó sọ súra náà ló kọ níbàámu sí tó fi bẹ̀rẹ̀ súra náà. ọlọ́run ọba ni yá ayyuhal mudassir. يا أيها المدثر أرني أقبي المدثر أي المتدثر أقل بعد فرعين صوت المزمن أقبي وتجري òun rọṣọ bòra òun sọ òun rọṣọ bòra òun pariwo orí rọṣọ bòra látara àbẹ̀rù tó dé bọ́. ọlọ́run ọba wa tara orúkọ tó ìròyìn tó fi ròyìn ànábì sallallahu ọlọ́run ọba wa tara ìròyìn náà ó fi wá sọ sóra náà ló kọ́ ẹ̀rí pé tẹ̀bá wo sóbùrù Qur'an bọ́lọ́n bá ti mọ́ ń sàmà àwọn sówárì ẹ̀rí pé sóra mi ń bẹ ọlọ́run bá yóò sọ sóra náà ló kọ́ níbàámu sí kí ni àyà yẹn àwọn sóra yẹn kó sínú Suratul Ikhlas kí ló fà tó fi pẹ́ ní Ikhlas ṣé gbólóhùn Ikhlas tó ń bẹ nínú kúrú wọn lọ́wọ́ Allahu samad lam yalid wa tó ń fọ ọlọ́run ọba mẹ́kù níbi ẹbọ tó dé àwọn ìṣọ̀dún sọ́tò Ikhlas. ọlọ́run ọba máa ṣe bẹ́ẹ̀ lẹ́yìn àìmọye àyè ní Al-Qur'an Suratu Furqan ọlọ́run ọba sọ lóko látara àbẹ̀rẹ̀ sọ pé tabaraka alladhi نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الله بس عما سورة بالنسبة إلى بداية السورة نبقى موسي ọlọ́run ọba ó sọ sọ́rọ́tù mọ̀dáfíìr ló kọ̀ yìí látara bẹ̀rẹ̀ sóra náà wípé yá ayọ̀ alimọ̀dáfíìr. yá ayọ̀ alimọ̀dáfíìr. bákan nínú nǹkan tó yẹ ká mọ̀ nínú sóra yìí ó náà ní pé sóra tó ni ẹnu àwọn sówà lọ́jọ́ pé ọlọ́run ọba ó sọ kalẹ̀ fún ànábì lọ́wọ́ bẹ̀rẹ̀ ó tó lọ sí sóra yìí àwọn onímọ̀ wọ́n jẹ́ kó wa wípé ó náà ní súrà àkọ́kọ́ tó sọ̀kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ba'da fatratil wahyi lẹ́yìn ìgbà tó jẹ́ wípé ọlọ́run ọba ti kọ́kọ́ fún ànábì nímísí ó sọ di ànábì ọlọ́run ọba pẹ̀lú suratul alaq iqra bismi rabbika alladhi khalaqa khalaqal insana min alaq. ànábì sallallahu alaihi wasallam gbogbo sọ́nà àdìsẹ́ wa Aisha kana yatahanna fi ghar Hira yàwó aisha ní anabi ń sọ nígbà tí ń sọ̀rọ̀ nípa badul wahyi bí mi sì ṣe bẹ̀rẹ̀ fún anabi sallallahu alaihi wasallam ó ní anabi máa ń lọ síbi gáàrò hira ibi kòtò hira anabi máa ń lọ síbẹ̀ yatahannas ay yata'abbad yóò lọ máa ṣèrò nípa allah subhanahu wa ta'ala ó máa ń wà mẹ́ bẹ́ẹ̀ títí títí títí tí wọ́n fa àtàjà àwọn haq tó ti gé jibril wá dé bá anabi sallallahu alaihi wasallam fa amara bil qira'a fa qala iqra fa qala ma ana bi qari' tó wá rí pé jìbìrì wá sọ fún ànábì yìí pé ká gbọ́dọ̀ kọrí ànábì yóò jìbìrì lọ sálẹ̀ bí kọrí alayhi salam ni ó ní kó ká ànábì máa ànábì kọrí títí tí tọ́lọ̀ fún wa sọ ayé àmánù àkọ́kọ́ sọ́ọ̀tà alákùnrin sálẹ̀ bí fi sálọ lé sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà náà fátọ́tù wáyù ṣẹlẹ̀ wáyù ó dáwọ́ dúró ó tó rí pé ànábì sallallahu alaihi wasallam tó tó wá ń lọ láàrin ìlú gẹ́sẹ́ bó ṣe wá nù àdìfà Abdullah radiyallahu anhu gẹ́gẹ́ sọ́nà sahihain lọ́dọ̀ imam bukhari àti imam muslim afáwọn jábẹ́r ó ní anna usami rasulullahi sallallahu alaihi wasallam anna usami rasulullahi sallallahu alaihi wasallam àì jábẹ́r sami rasulullah jábẹ́r gbọ́ tí anabi sallallahu alaihi wasallam yóò hàdí sọ fọ́sọ̀tì wáhàyù tábàbí ń sọ̀rọ̀ fún nípa bí wáhàyù ṣe gé láàrin méjì fásitì wáhàyù àsìkò bẹ́ẹ̀ pé ìdákẹ́ ọ wà lórí wáhàyù kò sí wáhàyù nígbà náà àsìkò sínú ó ti rí jibril nígbà rọ̀ ṣẹ̀ra kò tún rí mẹ́ òṣèlọ́n wọn sọ fún wọn pé fàbáyìnà ana amṣi òṣèlọ́n ní bẹ́ẹ̀ lòún rìn lọ́jọ́ kan ibi sẹ̀mí ètò sọ́wọ́ tàn fèrè sàmá ló má tún gbọ́ ohun kan láti sẹ́mà fàràfà àti bá sọ̀rọ̀ èyí kí balẹ̀ sàmá òṣèlọ́n ní òun bá gbójú òun sókè òun fẹ́ máa wo sẹ́mà pé ohun tó ń gbọ́ ẹ̀kọ́ òun wò bóyá òun lórí fàyìbà mẹ́lẹ́kù lẹ́bi jẹ́ ànàbì ṣẹ̀rọ̀ìn ó tó sọ yí kára fún ló bá lòun bá tó di kọ́ ìlú alakùrẹ́ sí ìmọ̀ ìrẹsẹ̀ máa wà áwùd tó jókòó lórí àga àkẹ́ láàrin sẹ́mà àtìlẹ̀ ànábì dáàlẹ̀ ka Jibril alayhi salam ó ní ó ṣe ọlọ́run bá sallallahu alaihi wasallam bá níbi ṣe rí ayé fàjọsí tòmínú hatta hawaii tó ìlànà àrùn ànábì ká ṣubú lélẹ̀ ní sallallahu alaihi wasallam bá níbi ṣe rí ẹ̀rú ṣọ́lọ́mọ bá ní mo bá tó sáré wálé ń bá wa ń pariwo zamilúni zamilúni ẹ̀rọ ṣọ̀bù mi mo ti rí nǹkan tó ń bá mi lẹ́rù nínú bá bẹ̀rẹ̀ wáyà tó ń ṣọ́lọ́mọ bá ní kódà mo tún sọ pé wà sún bàárẹ̀ yà náà ń darí dẹ̀ ẹ tó da mi ẹ da omi tútù lé mi lórí ẹ̀rọ ṣọ̀bù mi sof ẹ tó kẹ́rọ ṣọ̀bù lẹ́tà hannes brindalik alègbóyè ń bẹ̀ yí pé ojú mu àrí minalakowf ó tó <laughs> ẹ tó wá da omi tútù bò mí سبحان الله عبد الله بن عباس رطب مولان سبحان الله هذا رسول صلى الله عليه وسلم رأى جبريل عليه السلام فأصابه هذا الخوف النبي صلى الله عليه وسلم ودته نان اداتو داد ني الله لون باينا وين اور جبريل عليه السلام تابو نان نو غبو غان ملائكه الله ملائكه لون هذا ìbẹ̀rù tó tó báyìí sì mú ànábì sallallahu alaihi wasallam hatta kana yaqul zammiluni zammiluni ọ̀sọ́bà aláyà náà ń bá àbẹ̀bẹ̀ bẹ̀rẹ̀ ní kó tó wá sọ pé òun rí màláìka ọ̀hún àbí kó sọ pé òun àtàwọn màláìka ṣẹ̀ṣẹ̀ parí pàdé ayyu min al-malaika èwo lórí nínú àwọn màláìka ọlọ́run ọba o ó ní pé zammiluni ẹ̀rọ ṣọ̀bù mi ni wọ́n bá rọ aṣọ ìbò mi ó ní ọlọ́run wá sọ fún ànábì pé yá ayọ̀ almudasir náà. yá ayọ̀ almudasir kún fa anzir wa rabbaka fakabbir wa thiyabaka fatahhir والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر pẹ̀lú pẹ̀lú àdífà fáwọn jábìrì a lè gbọ́yé ń bẹ̀ wípé àìsúra àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ sọ kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ba'da fatratil wahyi lẹ́yìn ìgbà tí wáyù ti sinmi tí wáyò wá lẹ́yìn ìgbà tí ànábì tó Jibril ní ìgbégọ́rọ̀ fìrà àgbọ̀yé mẹ́pẹ́ náà ní suratu al-Mudaththir ilé sàlàyé. bó tiẹ̀ jẹ́ pé arí nínú àwọn onímọ̀ súrà tó kọ́kọ́ sọ̀kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ba'da fatratil wahyi onáàníkínà al-mudaththir. ọlọ́run bá pe ànábì pẹ̀lú iṣẹ́ tí ànábì ń ṣe yẹn sallallahu alaihi wasallam kí tó máa fi pé bẹ́ẹ̀ ẹ̀ tàlátòfà ni ọlọ́run bá fi fi àánú bá lò níṣẹ́ àwọn lábáwá nìyẹn tí lábáwá bá wọ́n ń fi àánú wọ́n fi lùtù wọ́n fi hàn nìyẹn gbọ́dọ̀ anábì sọ fún àlìyá àbàtọ̀rọ̀ tó yé nísì pẹ̀lú ibi tí anábì sò sí ibi tí àlìyá sò sí oṣù ọlọ́mọ akọ̀pẹ́ ah, á eré bàbá ààyè pẹ̀ ìtú bàtà bá bá ti pèyàn bí iṣẹ́ tí lábá rí pé tó má ti pèyàn pẹ̀lú aṣọ tọ́wọ̀ àbí ibi tó sò sí àbí nǹkan tí ń jẹ wọ́n fẹ́ fi àánú wọ́n fẹ́ fi hàn sẹ́niyẹn ọlọ́run bá ń fi àánú rẹ̀ sí ànábì rẹ̀ yípe ya ayo almudassir. ya ayo almudassir. àwọn onímọ̀ kọ́lọ̀ kó bá a kẹ́ wọn wọ́n ní ó ní ààyè yẹn ààyè tó bùkátà sí ló ti fòmìnà lọ. ààyè tó bùkátà sí kànábì orí àánú ọ̀tọ̀lọ̀ ọlọ́run ọba ni tóró ti rí tó bá lẹ́rù orí kí ni jìbìrì àlẹ́ ìsàlá ẹ̀rù ti bá bótùtù ṣe ń mu ilé orúmbó jámọ́ ẹ̀rọ ìwàyà bótùtù ṣe ń mu tó ń pè ẹ̀rọ sọ iná ni oru ń bò tó ní sùn bàrà yàmẹ́ àbàrí dàdí ẹ̀rọ mi tútù lémi lórí. ọlọ́run bá fẹ́ fi ànábì lọ́kàn balẹ̀ sallallahu alaihi wasallam lórí pé nítorí yẹn kò ní yàwó wèrè nítorí yẹn kò ní sọ́ọ̀dà síwé nítorí yẹn níta fẹ́ fi sọ́ọ̀dà ẹni gíga ni ọlọ́run bá wá fi lùtù ó fi àánú ó fi bá ànábì rẹ̀ ó fi pe ànábì pé yá ayọ́ àlùmọ́dá yá ayọ́ àlùmọ́dá ẹ̀kọ́ nìyẹn fún gbogbo ẹni tó fẹ́ ṣe dáwà ẹni tó fẹ́ pe àwọn èèyàn sódò ọ̀dọ̀ ọlọ́run ọba àwọn èèyàn ó fẹ́ sọ àfọwọ́ Sheikh Al-Albani rahimahullah ta'ala wọ́n ní tẹ́rí tẹ́ pè lódodo ní tó mọ̀ ń le tẹ́lẹ̀ ni ẹ mọ́tò wá jẹ́ kó ní àwọn ẹ̀ pẹ̀lú kó jẹ́ pé ẹ̀tù máa sọ òdodo lọ́nà tó le ẹ jẹ́ pé ìgbà ń bẹ ó fẹ́ pe àwọn èèyàn síbi òdodo pé wọ́n pẹ̀lú ahọ́n tó lẹ̀ ló fi máa gbọ́ ìlẹ́m rahimahullah ìlẹ́m arshadakallah kò sí tá a fà fi ṣe ìrìnlẹ́m àkàràwàkàlá kò sí kẹtẹ́ àfà fi ṣe báyìí pé ó fẹ́ fi àánú rẹ̀ sí ọpẹ́ ìjà fẹ́ pè ọ́ sí kéṣepa fẹ́ máyé sùọ́ kéṣepa fẹ́ jẹ́ kí àìlẹ́ a o òdodo ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر kí Ọlọ́run wá pe ànábì fún sallallahu alaihi wasallam a jẹ́ pé eléyìí náà máa ṣẹlẹ̀ sọ́mọ tó fẹ́ kẹ́kọ̀ọ́ ó lọ lé kí ó bó ṣe kọ́ kí wà tó délé ó ní àá kí ó wò rọrùn. nítorí jókòó ṣe àáfàá ó ní káàfà ó ṣe ó ṣe pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ kó wá síjú ẹ̀ sí àwọn àkàlàkù àdáàb àwọn ìwà àwọn ẹ̀kọ́ tí yóò ràn lọ́wọ́ lórí tó fẹ́ ṣe yẹn a gbọ́ yín nínú ìbẹ̀rẹ̀ súrà yìí ọlọ́run ọba nígbà tó pe ànábì sọlọ àlàsàlà lẹ́yìn tí ànábì ti rí tó bà lẹ́rù ọlọ́run wa ní kòm án zẹ́r. kòm án zẹ́r. mọ́sọ̀ kalẹ̀ ìwọ mọ̀dáfẹ́rẹ́ ìwọ tó ń pa ìwọ tó ń lọ́ṣọ́ bora tó ń lọ́ṣọ́ bora kún dìde lẹ̀ fà á ń dìr nítorí kìí ṣe ń téèyàn máa rí nítorí gbọ́ kìí ṣe ń téèyàn máa gbọ́ tí ó wàá sùn kalẹ̀ ìmọ̀ kìí ṣe ń téèyàn lọ jókòó kalẹ̀ síbi kan bí omi adágún náà. ìrìnmọ̀ ìbí ìrìnmọ̀ أيها الرجل اعمل بعلمك تغنم أيها الرجل نعم. لا ينفع العلم إن لم يحسن العمل لا ينفع العلم إن لم يحسن العمل العلم زين زين وتقوى الله زينته العلم زين وتقوى الله زينته والمتقون لهم في علمهم شغل والمتقون لهم في علمهم شغل والمتقون لهم في علمهم شغل wàlmọ́tẹ́kùn lẹ́hùn fi ilmihim ṣogolo. àìkẹ́kọ̀ọ́ tẹ́ èmi ń bẹ ó ọkẹkọọ lọ gbogbo rọrùn lórí tó fi kẹ́kọ̀ọ́ ó ṣe gbogbo ẹ̀ ọlọ́run tó kára ó kọ́ lé ra kó tó dé wá dé ó wá jókòó kárẹ̀ bí adágún àìní kí náà ayọ̀ àwọn ti kọ́ fún àwọn ti lọ́lọ́ kìí ṣe ìtarígbà ní 1980 gíríkà sọ àwọn àti àwọn ọ̀sẹ̀ mẹ́rin àwọn àjọ ojú dígbò kí làbà. كمثل علمك تغنم أيها الرجل لا ينفع العلم إن لم يحسن العمل لا ينفع العلم إن لم يحسن العمل وحجة الله يا ذا العلم بالغة وحجة الله يا ذا العلم بالغة لا المكر ينفع فيها لا ولا الحيل لا المكر ينفع فيها لا ولا الحيل لا المكر ينفع فيها لا ولا الحيل لا المكر ينفع فيها لا ولا الحيل اعمل بعلمك تغنم أيها الرجل الله أبارك على النبي صلى الله عليه وسلم الله نقول مع النبي مسك عليه فأنذر بẹ̀rẹ̀ إنذار bẹ̀rẹ̀ sí ṣe ام àti à ń bọ̀ lórí kí máa nàìjíríà ìdáàrú yẹ ṣùgbọ́n akókó fẹ́ múnú pẹ̀tùlù ó lájáde wípé gbogbo nǹkan bá pè ní pò ó lo ọ̀farada ṣídàtul ilm líle koko tí máa ń bẹ níbi kíkọ́ mà ẹ̀ kọ́ ní nǹkan pàtó kọ́ tọ́tọ́ padà sí ìlú yìí kí làfàmì tó ṣe èdè pé àwọn alọ́jọ́ kò pé alhamdulilah ah, ọdún náà wà lálọ́ lókè bá ìyá máa jẹ wá bí nǹkan ìtẹ̀sẹ̀ kó láti but kí ni ìlápá tó fi mọ yẹn ṣe ọlọ́run sọ fún ànábì yìí pé ó ti rí Jibril alayhi salam ó ti gba ìmọ̀ lọ́dọ̀ Jibril alayhi salam kó má sọ pé ẹ̀rọ ṣọ̀gbọ̀n kọ́lọ́kẹ́ mọ́ lọ má máa sọ pé ẹ máa dá mi rárá kúm kí ṣiṣẹ́ fa àǹdẹ̀. so ìmọ̀ àkọ́kọ́ ẹ̀kọ́ tọ́run kọ́kọ́ kọ́ ànábì ń bí náà ẹni lílo ìmọ̀ ẹni àfáàní ìmọ̀ bí ẹlmi kàtàkùnà ayọ̀ àrọ́jù lọ. láyà ń fa ìlmọ̀ ìlàm yà sùn ìlàmàlò. لا ينفع العلم إن لم يحسن العمل وتنفعني اعمل بعلمك lórí máa rẹ tábùnà ayọ̀ ó sori ìgbà tó bá tó lò yẹn ó tó de gàrí mà fọ hmm. tó tó kọ̀rọ̀ ìgbà tó ń kọ yẹn náà ẹgbẹ́ àwọn àwọn àwọn onímọ̀ ọkọ̀ síra suwarun min sabr ulama fi tahsil al-ilm ala shada'id fi tahsil al-ilm àyè tá máa sọ òdìdí tíra nípa ìfaradà àwọn àfa nípa kíkó ìmọ̀ àti lílo ìmọ̀ yẹn so a ṣe wàhálà lónìí àtún ṣe wàhálà a ṣe wàhálà akọ a ṣe wàhálà lónìí ọ̀rọ̀ ọmọkọ́jà pé ìlé fowó rẹ ṣe kí tó fowó rà gbọ́dọ̀ láà ìmọ̀kọ́ yẹn àwọn náà máa ń wá gbogbo ọ̀nà tí wọ́n fi kọ́ yẹn. وإذا أخذ الله ميثاق الذين أوتوا الكتاب لتبيننه للناس ولا تكتمونه نعم. فنبذوه وراء ظهورهم واشتروا به ثمنا قليلا فبئس ما يشترون inú àdéhùn tó lọ́wọ́ bá gbé pẹ̀lú àwọn onímọ̀ ó náà ní pé láti bàjẹ́ lónà wọlé náà sọ́ra yàtọ̀ mọ́ ẹ mọ̀ ẹ ṣàlàyé ẹ̀ fáwọn tó fi jẹ́ ẹgbẹ̀gbà sí kìí rí àwọn àfa ó rí àwọn náà wọ́n ní tàhámùlù wọ́n mú mọ́ra ni ṣéjà ah, kìí bẹ́ẹ̀ rẹ̀ kìí rí àwọn ah, àwọn abẹ́ ojú rẹ̀ àtúrbẹ̀ àwọn wọlọ́ọ̀ láti bàjẹ́ lónà wọlé náà ẹ mọ̀ ṣàlàyé ẹ̀ báwọn. wọ́n lọ́ta tùmọ̀ náà ẹ gbọ́dọ̀ fi pamọ́ ìmọ̀ àmọ́nà tó lágbára ọ̀gá ẹ̀ mojúkọ náà kíkọ́ yẹ kọ́ la fẹ́ lò nìkan gba tó kọ́ tẹ́ lò ọlọ́run nílá ṣọba yìí ló náà wọlé náà ẹ máa sọ báwọn èèyàn ẹ máa ṣàlàyé ẹ lọ́gbẹ́gbẹ́ ìgbà sáwọn àfọ̀ òní fi wálẹ̀ sáyé covid nineteen kí tó ní gbẹ́dẹ̀gbẹ́ ká tó mọ̀ ẹgbọ́ kìnìún online à nítorí àwọn àfọ̀ òní fi ẹ̀ tó gbọ́ mọ̀ wípé àbúrò sàyẹ gbogbo tọ̀rí ìkù tó wá wà mọ̀sùlùmí tó lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà láti mú mọ̀dé tì gbọ́ àwọn èèyàn mo ti mọ̀ sọ wàsáyìn ló dá wà wọn lórí rédíò wọ́n tún ẹlòmí ń bẹ yóò tún náwó ara rẹ̀ òun náà tún sanwó ara rẹ̀ pé àríkàwọn ẹ̀ka gbòòrò ọ̀rọ̀ aṣọ bẹ́ẹ̀ bó bẹ́ẹ̀ fi jẹ́ pé bẹ́ẹ̀ fi kọ́ ayé jọ ẹni tẹ́ tí onímọ̀ tó fẹ́ kọ́ àwọn yẹn tó fẹ́ gbọ́ àwọn yẹn kó nínú òkùnkùn ọ̀sìn ìmọ̀lẹ́ ọlọ́run ní láti bàyìí náà olè náà ọ̀rọ̀ ọlọ́run sọ fún ànábì pé kó ń fa anzir. yá ayyuhal mudassir kó ń fa anzir. ọlọ́run sọ fún ànábì kó ń díje ajẹ́ pé onídàáwà yìí sadágún omi tí ó dòwó ojú kan ó máa lọ fìlháraka àti bàrọ̀kà ó máa lọ ó máa bọ̀ láti lo ìmọ̀ rẹ̀ tagunam ayọ́ àrọ́jù láyé ọ̀fà olùmọ̀ ìlà ìlàmì àṣọ̀nà. Mo abẹ́rẹ̀ wà hujjatullahi yá zẹ̀lẹ̀ ilmi balighatun lal makru yanfa'u fiha la wala al hiyalu. لا المكر ينفع فيها لا ولا الحيل وحجة الله يا بل علم بالغة ìwọ ní mímọ̀ ẹ̀rí ọlọ́run ti dájú lórí tí ẹ o kó mọ́ mọ̀ kì bá ṣe ọlọ́run fàánì tí kó o mẹ́kó mọ́ lò lọ wàhújàtúlọ́rí yẹ́ẹ̀zẹ̀lẹ̀ ìlmì bá àlùkọ̀tọ̀ tó máa ń dàrú láwọn orúta ló ti ní àwòjàre lé lórí onímọ̀ subhanallah ó jẹ́ pé ìmọ̀ kìí ṣe ní téèyàn máa ń mọ̀ téèyàn wàá wò pé bọ̀ ètò bá wù mí máa ṣe rárá bal makru yanfa'u fiha la wala sihiyan so ìwọ ìwọ le sagbo gbọ́ ìwọ ló kanu tírà ay fọlọ náà sọ pé àtàbùrù náà sábì lè bẹ̀rẹ̀ wàtà sáwọn àfúsàkùn wà á ń sùn tẹ̀tìlú náà kìtàbà afọlá tààkìlú so ìwọ tó ń kà ó jẹ́ tó lọ yóò ti wà bá lẹ́gọ̀ lórí tẹ̀ ẹni tí ò gbọ́ kì í sẹpẹrẹ ẹlòmíì ń gbọ́ wá sí ń gbọ́ tafsir ń gbọ́ halakọ́t mọ̀tàkì ṣáfàt sẹ́fẹ́ àgbà tá a ti bẹ̀rẹ̀ léwo mi kò sí àkọ́ ṣe tó wà nàìjíríà ti mi ìmọ̀ táyà tó máa ń ṣe ìyẹn للمكر ينفع فيها لا ولا الحيل لا المكر ينفع فيها لا ولا الحيل والعلم زين والعلم زين وتقوى الله زينته والمتقون لهم في علمهم شغله والمتقون لهم في علمهم شغل والمتقون لهم في علمهم شغل على علم زين إما له طلو جشع وتقوى الله زينة ṣùgbọ́n ìmọ̀ tó jọ́ṣọ́ ìhòòhùn náà tún lọ́ṣọ́ tiẹ̀ nítorí lè jẹ́ kó sọ̀sọ́ lára rẹ̀ ó ní kó lè tara payọ́ lọ. والمتقون لهم في علمهم táwọn tẹ́jú olùpayọ́ ọlọ́run ọba في علمهم شغل wọ́n máa ń bízì pẹ̀lú màwọn ara abẹ́gbẹ́ arákùnrin kò sáàbẹ̀ àyà kùnà ṣùgbọ́n àwọn ẹ̀ráyè àwọn ẹ̀ráyè ìgbà wọn lápá fẹ́ ráyè bí o bá ka tíra yóò mọ kó àwọn yẹn yóò bá kó àwọn yẹn yóò mọ ṣe wáàsí tí wàá ṣe àwọn olùtẹ́wàsí yóò mọ ṣe ìbára kan sí kejì fìyẹ́lì mẹ́rin ṣògbòlò torí pé wọ́n fẹ́ lò ọlọ́run sọ fún ànábì sallallahu alaihi wasallam yìí pé kún fa anzir wọ́n ànábì dìde fa anzir ishmael inzar wọ́n ànábì dìde kí wọ́n á sọ pé ó dìde lásán èdè pé lómi ìlú àlọ́ mi ò kà mẹ́rin káàkiri láàrin rìn káàkiri láì nítumọ̀ akẹ́kọ̀ọ́ ọmọ tó kẹrin múlò lọ́wọ́ mo sáà rìn káàkiri àwọn olùmọ̀ rìn káàkiri. àwọn tí wọn gbá súnà yóò kẹrin rìn káàkiri wọn ti kó Pakistan ọgbọ sí Bangladesh Bangladesh ọgbọ kí ló wá lọ ṣe kí ló kà níbi tó rẹ ẹsẹ àṣọ six point four nine àwọn òbílẹ̀ kí ló fi àǹfààní ó lo forty days níbi kan ogójì ọjọ́ níbi kan orí nǹkan kan tó jẹ́ kókó mọ̀ kábàá ìtòrí fara yẹn ẹ̀ ṣàlà àjẹbà gbogbo tó kẹ àjẹbà àtẹ̀gúsí rẹ̀ tàtẹ̀wà láti jẹ́ nítorí olè fi gbogbo àsìkò tó fẹ́ ọjọ́ tó lò ní. Àwọn ni kóm, ànábì dìde fàánzìr. Kóm fàánzìr. Gbọ́dọ̀ ìnzáàr, ìwà ànábì lọ mẹ́ kìlọ̀, sallallahu alaihi wasallam. Àwọn àfa àwọn náà lè ìnzáàr bí máa na àlẹ́ ìlànà takwif. Ó náà ní pé máa fi màmá àwọn èèyàn pẹ̀lú dẹ́rùbà. Torí pé ìtìwọ́ náà rí nǹkan kí nǹkan tó báyà tó báyà lẹ́rù ni ọlọ́wọ́ ní kò ń fa anzir. kò ń fa anzir. bàtà àwọn náà wọ́n ní ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala gbọ́dọ̀ fa anzir nazara abil al-inzar ìkìlọ̀ ìgbà míì àmọ́ wá ní àwòrán ìlàm fàásì àmọ́ wá ní àwòrán ìfìmọ̀mọ̀yàn a sì máa wá ní àwòrán ìfìmọ̀mọ̀yàn pẹ̀lú ìpayà ẹ̀rí pé ká wo al-Qur'an سواء عليهم إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون الله ما سويت أواك فري إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون أقول تجد أنه أفاء ونقولوا إنذار تنبا تلو تعطوزي على إعلام بالتخويف يوم جاءت àwọn kèfèrí ọlọ́run ọba ń dojú ẹ̀ kọ torí pé àwọn ni wọ́n fẹ́ ká ṣe ọ̀rọ̀ fún ká ṣe wáàsí fún wọn ká tó wá mú àwọn tí ó dẹ̀rù bà wọ́n lórí ìdíje wọn pé à tẹ́ ẹ bá lè kú sórí ìdáǹṣe ìjọba ìdóre nínú yàrá tábà sọ pé yìí sáà rò ìlàmù náà sínú bídó lè tàkùn àti gbogbo ibi tá a bá ti rí nínú Al-Qur'an Al-Karim bá ti lo gbólóhùn yẹn tó bá jẹ́ wípé wọ́n wá kó àwọn mùmìnì náà sínú àtúnṣe ìlàmù. ajẹ́ pé gbólóhùn tọ́lọ́ nínú àlẹ́ ìlẹ̀ káfàrú sàwárùn àlẹ́yìn àándáàtàhùn gbọ́dọ̀ àti bákẹ́rẹ́ lára àwọn àándáàtàhùn pé ó ṣí wọn létí pẹ̀lú bẹ̀rẹ̀ àbóòjẹ́ àbóòjẹ́ wọn létí láyò àmọ́ ní àwọn bòmíì pẹ́pẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala tó bá sọ pé fa andir tó bá sọ fún wa igbe àwọn bá ní yóò àti mùsùlùmí àti kẹfẹ́ èwo ló wá wà afọ àwọn ibùdó yìí ní tiẹ̀ ta'ala ó ní yìí kún fa andir kún fa andir ó ní túmọ̀ rẹ̀ ọlọ́run ọba ó ń pa ànábì láṣẹ kó lọ ọmọ ẹsẹ̀ ìrìndáàr ayé àlèyìnláàmì ìtàkùnwé ìfìlẹ̀ kò fà ó ní ọlọ́run ọba ní kànábì ó lọ ọmọ ẹsẹ̀ àwọn kèfèrí létí kó máa ṣe wá àti fún wọn kó sì máa fi tí ó ṣẹlẹ̀ sí wọn nígbà ìgbà kó fi máa dẹ́rù bà wọ́n ayé ìtumọ̀ rẹ̀ pé fa andira adaba Allahi qaumaka alladhina ashraku billah wa ababu ghayra máa lọ kìlọ̀ fún àwọn máa kìlọ̀ fún àwọn ìjọ rẹ pẹ̀lú ìyà ọlọ́run fìyà ọlọ́run ọba fi ṣí wọlé tipẹ́ à tẹ́ ẹ bá ilé kú sórí lórí nǹkan ṣe nǹkan báyìí ti lórí ìṣẹ̀lẹ̀ gẹ́gẹ́ bí àwọn ọwọ́ parí àbí ọwọ́ àárín sóra bó ṣe padà ń dálà lórí nǹkan tá a bá sọ. bẹ́ẹ̀ náà ni àwọn onímọ̀ míì náà wọ́n lọ pẹ̀lú àfọwọ́ ibùdó ìrìn àtọ́ bá irọ́ Allah ta'ala rahmatan wasi'a. almuhim níta fẹ́ mú sàwa bóyá ó lò ó fún mùsùlùmí ni àbó lò ó fún kìfìrí. a sì máa wá nígbà míì nítumọ̀ al-i'lam bit-takhwif ẹ́ ẹ lè wá ní ìtumọ̀ wípé ìsínilétí pẹ̀lú ìfi nǹkan tó lè dẹ́rù bàyàn láti lè bá a síyàn lọ́wọ́ abútéyàn ṣe ìmọ̀fikún ọlọ́run wá sọ fún anabi sallallahu alaihi wasallam wípé. kùn fa anzir. ẹ pé ní sọ́tò yáàfin ọlọ́run bá subhanahu wa ta'ala olùgbòlò ọlọ́ni nàmá tó ń bẹ̀rù mani tàbá àdìkọ̀rọ̀ wa khashiya ar-rahman bil-ghayb fabashshirhu bi maghfiratin wa ajrin karim ọlọ́run bá olùgbòlò ìbẹ̀rù mẹ́ ẹ̀rọ ògbòlò yẹn ti nàmá tó ń bẹ̀rù mani tàbá àdìkọ̀rọ̀ wa rahman bil-ghayb tó wà mẹ́ ẹ̀ ìlàmù ni àwọn ìlàmù tàkùyẹ̀ torípò kó sínú àwọn ọlọ́run bá ní nàmà tó ń bẹ̀ pa. nàmà tó ń zèrò mà ní tábà àzìkọrọ wà kọ́ṣẹ́ yàrá rahman abilọ́gọ́ ibi fàbàṣíròhò bí máa gòfèrò tí wà á jẹ́rẹ̀ kẹrì. tábà wo tọ́lọ̀ bá sọ nígbà rí pé ìdáàrú tó mi ń ó tó gbà lélò pẹ̀lú ìlànà pàṣẹ. kìí ṣe ìlànà ìtàkùn ìfipá àwọn tọ́lọ̀ bá ń bá sọ̀rọ̀ ń bì àwọn mùmí níní kódà ó tún ṣe ó kọ̀ sọ̀rọ̀ ó ní ìnáma. ìnáma tún bí romani tábà àzìkìrọ ọṣẹ rahman adelọgọyì. àwọn tí wọ́n níròyìn ńlá nìkan tọ́ ó náà ní mọ́ni tábà àzìkìrọ wà kọ́ṣẹ́ rahman adelọgọyì. àwọn tá a ní kó máa bá sọ̀rọ̀ kó máa fi màmá náà ni àwọn tẹ́ bá ń tẹ̀lé ìrántí ọlọ́run alukur'an wà kọ́ṣẹ́ rahman adelọgọyì tí wọ́n sì ń pa ọlọ́run ọba ní kọ́kọ́ wọn fọbàṣẹ́rò ó bìbẹ̀ sírọ́tì ní wàá jìrìǹkẹ̀rì irú àwọn ẹni báwọn fún wọn ní ìròdùnú fún wọn nírò wípé àforíjì ń bẹ fún wọn àti ẹ̀sìn gbọ́dọ̀ kiri o ẹ̀sìn tó dáa ìdá ajẹ́pẹ́gbọ́ lòyìn bá nínú alukur'an ó lè wá mutulakon ó sì tún lè wá táwọn sọ yí pé ẹ̀ lámùtà kó ìbùdó ní gbogbo àtọ́mọ́ ti ń lò fún àwọn ìfèrè ọlọ́run bá ní kóm fa'anzir. kóm fa'anzir wàrọ̀bẹ̀kẹ fàkẹ́bìr wọ́síyàbẹ̀kẹ fàtọ́hìr. ọlọ́run wa ànábì kóm dìde bẹ̀rẹ̀ sí lọ máa ṣe títí fáwọn kèfèrí mẹ́kà máa jẹ́ kí wọ́n mọ ohun tí ó ṣẹlẹ̀ sí wọn nígbẹ̀yìn ìgbà gbogbo ìtakùtọ̀ ọlọ́run ọba tí wọ́n ń ṣe máa wá ṣàlàyé àwọn tá a fẹ́ sọ fún ọ nínú sóra máa sọ fún wọn ajẹ́pẹ̀tà bá lọ wo àárín súrà yìí àtàwọn ọwọ́ ọgbẹ̀ yẹn ó lè jẹ́ ká gbọ́ yí pé tí àfọ́ ìbò jẹ̀rídà àti tí ó ṣẹlẹ̀ sí wọn láti ìgbà tó sọ pé dárú ní ومن خلقت وحيدا ذرني ومن خلقت وحيدا وجعلت له مالا ممدودا وبنين شهودا ومهدت له تمهيدا bẹ́ẹ̀ àwọn afáàní gbólóhùn dárò yẹn ó lọ àlè lọ tú sí wípé èèlà mọ̀lùmítàkùn ìwọ ànábì dìde fàánzìr ìwọ náà máa wá ṣe àwọn èèyàn létí lórí tí ó gbẹ̀yìn àwọn ọ̀tá ọlọ́run àwọn kèfèrí tó ń bẹ ní Mẹ́kà àti gbogbo ẹni tó bá dàbí tiwọn ẹni tó bá wá fẹ́ ṣe dáwà ọlọ́run wọn kọ́ ànábì náà láwọn ìwà ẹ̀yìn tí wọ́n mọ̀ rí lára ànábì sallallahu alaihi wasallam tí wọ́n fi mọ̀ wípé Yorùbá náà bọ̀ wọ́n ẹni tí ó dà sọ fún ọ̀rẹ́ láwọ̀ ìwọ tó fẹ́ ṣe dáwà ìwọ gẹ́gẹ́ tó fẹ́ pàwọn ẹ̀sìn ibi tọ́lọ́run ọba báwo ló ṣe rí ẹni tó bá fẹ́ pe àwọn ẹ̀sìn ọlọ́run ó kọ́kọ́ túra rẹ̀ ṣe ó jẹ́ alimu misalijo ó jẹ́ onímọ̀ tó jẹ́ pé àwòkọ́ṣe dáadáa ọlọ́run wá kó ànábì láwọn ọ̀wà tó jẹ́ pé ni wọ́n mọ̀ rí lára rẹ̀. rabbaka fakabbir. ọlọ́run ní wa rabbaka fakabbir ìwà ànábì sallallahu alaihi wasallam ayé azim rabbak ọlọ́run bá wá ti taqdim ó ní wàrà ayé ọkọ sọ pé wà kábíyìn rọ̀bàkà ó ṣe tàkìdí ìmù mọ̀fọ́wùlù mẹ́rin ó wà fáadà ipe ọlọ́run ọba ọfẹ́ ṣe àfáadà hasun bíkọ́lù tààlà wà iyyaka na'budu wà iyyaka nasta'in. ìgbà tó ṣe tàkìdí ìmù nínú ọ̀nà táwọn gbà ṣe kọ́sùrù yẹn ó náà ní tàkìdí ìmù máa hapò ta'khir ká gbé ní tó jẹ́ pé ká gbé sẹ́yìn ká gbé wáwájú ó ní wà rabbaka fakabbir ayi ọlọ́run ọba rẹ̀ máa gbé pé ẹni tó fẹ́ pàwọn ẹ̀sìn ọba tó náà ń ṣẹbọ níbo ló ti bẹ̀rẹ̀ dáwà fáwọn ẹ̀ alfa tó fẹ́ ṣe dáwà fáwọn ẹ̀ fẹ́ rẹ̀ dúró ọlọ́run ọba ló sọ fún ànábì yìí pé wà rabbaka fakabbir. àwọn afọ́nì ǹjẹ́ ǹjẹ́ yẹn ọba ilé àfáàdà ìtọ́lọ́run bá fẹ́ mú jáde ń bẹ̀ẹ́ oná ẹni àlìmọ̀dá àwọn ọmọ wàlẹ̀ ìsìnkú bákan náà ọlọ́run bá mú jáde ń bẹ̀ẹ́ gbé tó tẹ̀ ń pẹlẹ mọ́ bó ti ṣe é bọ̀ bákan náà kó lè jẹ́ kọ́ fáwọn àtàǹbọ̀lẹ́ ọlọ́run bá ní wa rabbaka fakabbir. wa rabbaka fakabbir. ọlọ́run bá ní wa ọlọ́run bá rẹ̀ tóbi jẹ́ àfa wọn pòrún lọ́wọ́ ìwọ gan ló ń rojọ́ àwọn ọmọ ẹgbẹ́ wọn kọ́ lẹ́nu ẹ̀dákẹ́ àkùnrin àyẹ̀nà mọ́ sọ̀rọ̀ tó bá ń pè wọn. wọ́n ń pòrún lọ́wọ́ gbà tí wọ́n bẹ̀rẹ̀ tẹ́ pòrún tásìkò òru tó tó yẹ kẹ́ kí ló ẹ̀sẹ̀ náà ti pé ọfẹ́ sùn. àsọ igbe oorun tó yẹ pé òtún bẹ̀fọ́ ìgbọ̀n tó ṣe o tẹ́gbẹ́ tó bá bọ́ sórí ìrun òní mọ́ tó ṣe mọ́ àbí lọ́sàn ìfọwọ́mú ẹ̀sìn ọlọ́run ọba pẹ̀lú ìyẹpẹrẹ lára rẹ wọn rí ìgbọ́ràn ọba nílá ńkẹ̀ lọ́kàn ìwọ afá ìwọ náà ló ń fẹ́rú ìyẹpẹrẹ ẹ̀sìn olóbìnrin tó ń dè báyìí náà bẹ́ẹ̀ lè ń ṣe ìgbìnnìkà ẹnu afá náà wọ́n ti ń gbàṣà síyàwó níyàwó náà ní mẹ́ta àti ìjàwó mo ti rí ìjàwó jáwó sáà ń dáwó ẹ̀ bọ́lá bùlàbùlà ọlọ́run tó bá nàbí kó wà rabbaka fakabbir. wà rabbaka fakabbir. wa thiyabaka fatahhir. wa thiyabaka fatahhir. ọlọ́run ni wà nàbí sallallahu alaihi wa sallama. ọlọ́run ọba ní gbẹ́rẹ́ pẹ́kẹ́ náà àtọ̀sípò gbọ́dọ̀ ọba ààrẹ tó bẹ sí yá bẹ́ẹ̀ kàfà tọ́ hìr. wọ́n sì yá bẹ́ẹ̀ kàfà tọ́ hìr. àwọn onímọ̀ wọ́n sì gbẹ̀fẹ́ra wọn lérí gbólóhùn ọba sí pàápàá ìtumọ̀ yẹn ló túbọ̀ sí mi àbí ẹ̀nà ṣé pàápàá ìtumọ̀ siyabaka aṣọ rẹ fatọ́hìr jẹ́ kó mọ́ àìmìnà nàjàkà jẹ́ kó mọ́ siyabaka ọlọ́run ọba lò ó nílò ẹ̀nà àdàpẹ̀ ọ̀rọ̀ tó ń túmọ̀ ẹ́ sí ọkàn fún àfọ̀mọ́ rẹ̀ kó ní gbogbo nǹkan ìdọ̀tí pátá ọ̀rọ̀ táwọn sọ lórí ẹ̀ kò jọra wọn a rí nínú àwọn àfá àfá wà Abdullah ibn Abbas radiyallahu ta'ala anhu warda òun sọ pé gbólò wà thiyabaka fatahhir olùtúmọ̀ náà ní wípé la talbas thiyabaka ala ma'siyatihi ó ní gbólò ìtumọ̀ rẹ̀ náà ní wípé mọ́ wọ aṣọ rẹ̀ lérí ìyàpọ̀ ọlọ́run mọ́jọ́ ó jẹ́ wípé orí ìyàpọ̀ ọlọ́run ọba náà ẹ̀rí pé nínú Al-Qur'an ọlọ́run ọba ní wálé bá aṣọ taqwa ذلك خير sọ́tìlà ara pàtàkì wọn bá ń sọ wípé kọ́dà ń zálì náà àárẹ̀ kùmùlẹ̀ bá a sà wàrí sáwà ti kùn wàrí ṣá. wàlẹ̀ bá a sọ tọ́kọ̀ wà ذلك خير. ذلكم ذلك من آيات الله لعلهم يذكرون أتلحق معنا. ó ní wàfíyá bẹ́ẹ̀ kàfà tọ́lhìr ọlọ́run ọba ní wà níbi sọ́lá rẹ̀ wà rí wọ̀sán. Ya bani Adama qad anzalna alaykum libasa yuwari sawatikum wa risha wa libasu taqwa dhalika khair. Afọ́ ọ̀bẹ̀rẹ̀ Abbas, ó ní túnbẹ̀ ní pé aṣọ tọ́lọ̀ náà ń sọ yìí, ó ní pé mọ́ wà kó jẹ́ pé aṣọ ẹ̀sẹ̀ ló mọ̀ wọ̀. Ọ̀fìyà bàkà pàtàkì wọ́n ti jẹ́ta aṣọ ẹ̀ṣẹ̀ ló máa wọ̀ wọ́n lè bá aṣọ takuwa gbàgbà. bákan náà arígbélé àwọn àfáà tí wọ́n sọ wípé gbólóhùn rẹ̀ ní abdullahi abbas ní tafsir mi látọ̀dọ̀ rẹ̀ náà wọ́n ní pé láàtà ìbáṣọ ìyá àbẹ min kasbin ghayri tayyib. mo wu aṣọ tó jẹ́ wípé ibi tó gbà rí arísìkí yẹn ọ̀nà tó gbà rí owó tó fi rà ọ̀nà tó gbà rí ọ̀nà tí ò أشعف أكبر يمد يديه إلى إلى السماء يقول يا رب يا رب ومطعمه حرام وملبسه حرام وغذي بالحرام فأنا يستجاب ملبسه حرام فأنا يستجاب له ajẹ́rí pé ọ̀nà tá a gbà rí aṣọ tá a wọ̀ èèyàn mélòó nínú wa ló lè ṣàlàyé bó ṣe rówó tó fi aṣọ tó wọ̀. abdulhamid abbas ó ní tọ́lọ̀ fún àmì ní pé látàlùbà sí àbẹ̀ká nìkan sí nǹkan ìrìtọ́ yìí mọ́ wọ aṣọ

eléyìí tafsir afa abdullahi ibn abbas radiyallahu anhuma wa rahmatulah. Adékun bàtà wọn ni wọ́n fi yá abẹ́ka fatọ́ yìír. Wọ́n fi yá abẹ́ka fatọ́ yìír. Alẹ́gbẹ́ yìí nínú ọ̀rọ̀ abdullahi ibn abbas yìí pé ọlọ́run ọba ni wà nábì aṣọ rẹ fatọ́ yìír. Yóò jẹ́ wípé ntí yóò máa mẹ́ni lọ́nà àwọn ni ó gbà mọ́ yóò jẹ́ pé ibi tó gbà rí ọ̀nà àlàálì subhanallah. lónìí pàápàá wá ṣe àwọn ẹlòmíì ó ṣàfẹ́ wọ ọsán ó fẹ́ dùn rí kò fẹ́ mọ kò fẹ́ mọ ibi tí òun gbà fẹ́ràn wẹ̀. afáwa mujahid nínú tafsiru tiẹ̀ bàtọ́ bẹ́ẹ̀ túbọ̀ lóun wá sí ya abẹ́ka fatọ́ hìr. wọ́n sì ya abẹ́ka fatọ́ hìr. ó ní ayé amẹ́lẹ́ka fa aslẹ̀. mujahid onígbólóhùn yìí túmọ̀ ẹ̀ ní pé fìyàbù yẹn òun sọ pé ah, nítorí gbọ́n mẹ́rin kì náà yà sáà nílà amẹ́lẹ́. alẹ́ pé ọlọ́run bá sọ ní ẹ̀ náà. ó dá ó dá pè fún iṣẹ́ ó ní aṣọ aṣọ ẹni náà níṣẹ́ ẹni ìwà ẹni náà lẹ̀ṣọ́ ẹni aṣọ tó wọ̀ ìwà tó ń wù láṣọ rẹ̀ ẹ rí i pé yorùbá náà bọ̀ wọ́n ní aṣọ ńlá kọ́ ni iṣẹ́ ẹni làdúrà ni gbogbo jẹ́ ń sọ ohun wá lábẹ́ wọ́n sì yá àbàkàbàtọ́ yìí sọ àfáà pé ní méjèèjì àti tìyáàbù àti tọ́hìr àmàlẹ́ká fa iṣẹ́ rẹ̀ àtúnṣe rẹ̀ eléyìí ni mujahid rahimahullah rahmatan wasi'a bẹ́ẹ̀ náà ni ọlọ́run ọba ó fi ya abaka fatahir fi ya abaka fatahir àfáwà muhammad ibn sirin òun sọ pé gbólóhùn yìí túbẹ̀ náà ni pé tọ́gìr fi ya abaka min najata ó ní ẹ̀mọ́jà wà dìmẹ̀ ó ní òun náà ni pé fọ aṣọ rẹ̀ mọ́ níbi najata àti pé òun túbọ̀ ó tún kàn ní kìnnáyà àwọn kìnnáyà eléyìí náà ni tafsir tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn sálàfù náà sọ̀rọ̀ ọkọ̀ jù nàkóòl bí ha àdá wàdà àlùsọ yìí pé gbàtọ́lọ́ ní wá fi yá bá ka fàtọ́ rìhìr àyà yìí sínú pé wà ànábì sallallahu alaihi wasallam á iṣẹ́ rẹ̀ jẹ́ kó mọ́ wá fi bá ka fàtọ́ rìhìr aṣọ rẹ̀ náà jẹ́ kó mọ́ kúrò níbi èérí tó ìfojú fàtọ́hìr yẹ ọ jẹ́ pé ibi tó ti mọ àrísìkí tó fi rà á ó yọ̀nà tó mọ àfọ̀nyídáwà tó ń wọṣọ ìṣẹ̀lẹ̀ kó sasọ̀ látòkè agbára láti òkè délẹ̀ ńgbòlẹ̀ ti rówó gbogbo aṣọ níwájú ẹ̀kọ́ tẹ́sí lẹ́yìn ẹ̀kọ́ tẹ́sí aṣọ pàràmù ṣùgbọ́n níbo lẹ ti rówó ìjẹ́ ẹlẹ́ ṣàlàyé pọ́nà àlàálì lẹ́tẹ́ àwọn èèyàn wà á dóde wà á sí wọn ò wọ gbọ́dọ̀ ọlọ́run bàbá aṣọ tẹ́ iṣẹ́ tẹ́ fi sọ́rọ̀ aṣọ náà ń wò ẹ̀yìn lẹ́ẹ̀sì lè ṣàlàyé ibi ẹ̀ ti rí tẹ̀kílówè ajẹ́pẹ́ ẹ̀tẹ̀lé ádàbù tọ́lọ́wọ́ bá kó ànábì níbi dáwà àfọ onísúnà àwọn ọmọ bá ti sàrọ̀ àfọ onísúnà gbogbo tẹ́yìn náà fi sọ̀sọ́ tó jẹ́ fìyàm nínú aṣọ inú bàtà inú fìlà nke. jẹ́ inú mọ́tò gbé káàkiri ẹlòmíì òṣìṣẹ́ sí yáàbà kàfà tọ́hìr. wọ́n sí yáàbà kàfà tọ́hìr. wọ́rọ̀ jìzà fà. ilé àwọn tá a sọ ilé tẹ̀síra àwọn olùsálà tó gbajúmọ̀ ṣùgbọ́n a rí nínú ọ̀rọ̀ àwọn míì nínú àwọn àfa àtọ́sọ pé wà sí yáàbà kàyà wọ́n sọ pé àìlè sàkà wọ́n dá àwọn ìyàwó rẹ̀ torípa ọlọ́run bá sọ pé ó ná libasul lakum. ó ná libasul lakum wa antum libasul lahun ó bẹ nínú àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ìtẹ̀lẹ́sẹ̀ gàdí tẹ̀lé rẹ̀ wípé sì àbáyé àwọn ìyàwó obìnrin rẹ̀ lọ́nà àwọn wípé torí pé táwọn òjọba da àwọn obìnrin wọn ní tó pọ̀ nípa àwùjọ àlùmọ́yìn èyí tó gbajúmọ̀ nínú àwọn tẹ̀síra àwọn sálàm ó náà ní wípé aṣọ rẹ tó fẹ́ wọ̀ àfáwọn abúlé kẹsì nínú àlàyé tiẹ̀ ó ní ayé láti ẹ̀kọ́ ń fi ìyá abúkà lẹ́tì tẹ́lifásùmí mẹ́kìsì bẹ́ẹ̀ ni tọ́ àyè àlà tẹ̀síra fúlẹ̀ mọ́tò jẹ́ pé aṣọ tó fẹ́ wọ̀ mọ́tò jẹ́ pé ọ̀nà tó gbarí ọ̀nà eri ni ọ̀nà àdọ̀tí ni ajẹ́pẹ́ ọlọ́run bá ní wá fi yá àbáka fatọ́ he wá fi yá àbáka fatọ́ he wà nábì sallallahu alaihi wasallam jẹ́ kí aṣọ ti ta jẹ́ kó ṣe é rí bákan náà aṣọ ti inú náà ní kíni ọkàn jẹ́ kó ṣe é rí ajẹ́ pé ọkàn ló ṣiṣẹ́ lórí ọkàn ara ومن كل آفة وقلبك طهره وقلبك طهره ومن كل آفة وكن أبدا عن عيبه إذا تفقدوا وكن أبدا عن عيبه إذا تفقدوا وكن أبدا عن عيبه تتفقدوا وكن عبدا عن عيبه تتفقد قلبك طهره من كل آفة وكن عبدا عن عيبه عن عيبه تتفقد وكن عبدا عن عيبه تتفقد عفوا عبد الرحمن السعدي رحمه الله تعالى ما تبدل أو أخلاقه fún ẹni tó fẹ́ ṣe dáwà wọ́n ní wà kọ́lbà ayé mabniya ikhtibasan min qawli ta'ala wa thiyabaka pàtó. wọ́n tó fẹ́ ṣe dáwà ó kọ́kọ́ ṣe lórí ara rẹ̀ náà ẹ̀yẹ lómi ń bẹ olùlọ́jà kí ló lọ ṣe jáde ó mọ fáṣà dà ó lè ó lè dá lókì ilé rẹ̀ ò dá ìwọ gán ọ̀kan rẹ̀ ò dá wọ́n bẹ̀rẹ̀ dáhà fẹ́ bàtà máa fà àfihàn wọlé bàtà fi ṣe ọmọ ọ̀bì wọ́n. ọ̀kọ́lbẹ́kẹ̀tọ̀ hírò ومن كل آفة وقلبك طهره ومن كل آفة وكن أبدا عن عيبه تتفقد وكن أبدا عن عيبه تتفقد وكن أبدا عن عيبه تتفقد وكن أبدا عن عيبه تتفقد. ẹ̀kọ́ onídàáwà ni ọ̀sìn yá àbẹ̀kàbà tọ́hìn ọkàn rẹ̀ kọlbẹka tọ zero ọkẹ rẹ gẹ́gẹ́ kọṣà fọmọ ẹgbọràn ẹgbẹ afọwọ abdulhamid náà tààlà yàyà ní ta afara bikọlu ilayi tààlà wà sí yàrá kàbà tọhìn wọn ni wà kọlbẹka ọkẹ fìyà gẹ́gẹ́ kọlbẹka tọ zero ọkọ fọmọ. mi kúlẹ̀ àfàtẹ́. fóònù ti gbogbo wa tó jẹ́ ìwà tó da ọkọ tó sọ pé àwọn òkú sọ̀rọ̀ yìí wọn lọ bá ń dalẹ̀ ìwọ ọlọ́kàn rẹ ò má tí àwọn ẹ̀rọ ìbísọ̀ wọ́n ti mọ̀ pé ẹ má jọ dénú ní ọ̀rọ̀ ọlọ́run lẹ́fìmọ̀ lẹ́fìjọ dáwọ̀ kẹ́ táìmù tẹ́ fi ń nájú ọlọ́run lè fi mọ́ nájú. ọ̀kọ́lẹ́ bákà tọ́ híròhò wàmí kúlẹ̀ àfàtì. wàkúnà àbàdà aláìbìhí ìtàtàfà kọ́dù. wàkúnà àbàdà aláìbìhí ìtàtàfà kọ́dù. wàkúnà àbàdà aláìbìhí ìtàtàfà kọ́dù. kúnà àbàdà aláìbìhí ìtàtàfà kọ́dù. àlébù ọkà ara rẹ iná kò lè máa kò máa kọ́kọ́ yẹ̀ wò kó tó máa wà lébù ẹ̀ lórí ọlọ́run sọ fún ànẹ́dúkẹ́ wá sí yá bàkà fàtọ́ hìr. wọ́n sì yá bàkà fàtọ́ hìr. a jẹ́ pé àyà àyà mọ̀ tún sí pé síyáàbù aṣọ tinú ọkẹ̀ aṣọ tìta aṣọ méjèèjì fàtọ́ hìr ọmọ ìkọwájú kan lọ aláwa iná fẹjẹsà di mọ́bùgọ́ ìdá sọláhàt sọláhàt jẹsà di kúló wọ́n ìdá fásádẹ́t fásádẹ́t jẹsà di kúló aláwa hìyà kọ́lá. fọ́ ọkàn ọkàn ni ẹ máa kọ́ tó ṣe ọkàn tí ò bá ti dáa bó wọ aṣọ jù bẹ́ẹ̀ lọ ó máa wọ aṣọ lójoojúmọ́ lójoojúmọ́ tọ́kà bá ti bàjẹ́ tó kò sí àléébù ó sì máa wà fẹ́ nìyẹn náà ọlọ́run sọ fún ànábì pé wá sí yá àbàkà fatọ́. wọ́n sí yá àbàkà fatọ́ hìr wàrújìzà fàhjòr. wàrújìzà fàhjòr. bákan náà ìwà náà sọ̀rọ̀ sọ̀rọ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ tó fẹ́ lọ bẹ̀rẹ̀ yìí bá tó fẹ́ lọ máa ṣe wá àti láwọn èèyàn kọ́kọ́ kọ́ ẹ̀ṣọ́ pẹ̀lú àwọn ọ̀wà yìí náà wàrújìzà rújìz àwọn afáàmì sọ yí pé a sì mọ ẹwà àrùrẹ́jìzù bí kẹtìrì rọ àrùrẹ́jìzù àkádàríkà àrùrẹ́jìzù bí sè zayin wà sè àrùrẹ́jìzù bí zayin àrùrẹ́jìzù bí sè gbẹ̀nà ló wà àrùrẹ́jìzù ayé wà àrùrẹ́jìzù afáhàjò àrùrẹ́jìzù aláàbàbà ìyá àrùrẹ́jìzù aláàbàbà ìyá fáhàjò ìyá lódì bọ̀tí túbọ̀ rẹ̀ ní pé ayé gbogbo tí ó bá ti sábà bíi kó lẹ́tọ̀ọ́ sí yà fáhanjú máa yẹn lódì àròjìzó aláàdá àròjìzó bizaira ìbọn wàkẹsìrọrọ aláàdá bọ́tà wọn fáwọn mi sọ wípé àròjìzó yàní alábi tafsir mujahid ó sọ wípé yàtọ̀ mẹ́lẹ́ àrẹ àròjìzó bidọ́mẹ̀rọ wàkẹsìrọrọ bidọ́mẹ̀rọ ó náà ní alásùnà àwọn òòsà. والرجز بكسر الراء العذاب àmọ́ ànàkọ́dù nàkùn a lè sọ wípé kí ni sábà bí ìyà tó jọ ọ̀gá nítorí sábà bí ìyà fún yà onímọ̀ ní kéèyàn máa ṣe òṣà. ìdán wà rójú zàfáhà jọ ìwà náà sọ̀rọ̀ gbogbo tó bá lè jẹ́ sábà bí ìyà fọ tọ́gà rẹ̀ jẹ́ òṣà náà jẹ́mọ̀ àndáyìn nàlà wà fáhà jọ wà ń bì máa yàn lójú. a jẹ́ wípé gbogbo ìgbà tí èèyàn máa fẹ́ ṣe dáwà èyẹ gbọ́dọ̀ kọkọ gbé ẹ̀dá ara rẹ̀ sàkó àwọn kó sàkó wa àhàlì ìkùnkùnà so wọ́n kọ́kọ́ sọ ẹ̀mí ara sọ ẹni ara tiẹ̀ kò níbi náà tí wọ́n ń sọ láwọn ẹ̀gbọ́n ẹ̀mọ́ wọnà ah, ah, ìwọ́ gan orí ibi tá a ti orí borí ọ̀nà ibi ni a ti fẹ́ dó nítorí pé àsìkò ti ni òun náà ni al-asnam òun náà ni òòṣà àmọ́ nínú lóògbé àdára sọ̀tà àrójò náà ni ìyà àmọ́ kí ní sábà bí ìyà iná ni ìmọ̀ ẹsẹ̀ wọn pẹ̀lú Allah subhanahu wa ta'ala ọ̀gá nínú ẹ̀ òun náà ni òòṣà ṣíṣe téèyàn bá ju àwòsàn ṣíṣe òòṣà yìí sábà bí ni tí ó jẹ́ kéèyàn lẹ́tọ̀ọ́ sí ìyà ọlọ́run ọba ẹni tó fẹ́ ṣe dáa tó fẹ́ pẹ́ àwọn ibi náà ni a ti mọ tẹ̀síwájú tó bá di ilé ọ̀la sọ́tù mọ̀dásír ọ̀nà làwà lórí ẹ̀ abdullah nínú àánú rẹ̀ kó mọ̀ sàlàyé ìsàlẹ̀kùn àgbéyẹ̀sì fún wa hmm. kó bá ní dáwọ́ àlùbá kó bá ní dáwọ́ rẹ̀ dúró nílùú wa hmm. àti gbogbo láwọn mùsùlùmí àti gbogbo àgbáyé lápapọ̀ hmm. wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi al-akhyar وسلم تسليما كثيرا بارك الله فيكم جميعا ونفعنا الله وإياكم في القرآن من ذكر الحكيم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته